Uh, oh, let... I'm sorry. Mo fẹ́ rape mi. Mo fẹ́ no mo fẹ́. Wọ́n rí bó ṣe lè mọ́ mi pẹ́kípẹ́kí. I'm sorry I'm sorry. Tí kìnìún fi ń mí lára. I'm sorry please. Fẹ́ rape mi. This is the movie, the earlier the better. From the stable of Aduke Omo Abule. The earlier the better for you and me to get it right. in order not to get lost cinema tó ń sọ the earlier the better ó ti wà lórí youtube ẹ click sórí yorùbá plus ẹ ríran the better. fún gbogbo ẹ̀yin romeo and juliet kẹ̀kẹ́ ń sọ̀rọ̀ kẹ́ má bàa kẹtọ̀ sáré. once bitten twice shy. the earlier the better. ìfẹ́ òfọ́jú olólùfẹ́ ló ń dijú rìn nínú òkùnkùn. Mm-hmm. the earlier the better to avoid from the beginning. Hey. eventually ó máa fa chaos domestic violence irreparable loss calamity to live and to let die. cinema titun the earlier the better. it's a blockbuster full of intrigue full of suspense action packed written and produced by aduke ọmọ abúlé ìwà dẹ́mọ́lá òtẹ́ èkìtì kádùkẹ́ ọmọ abúlé bọ́sì akínọlá sínú ayò yẹn lọ́la kùsùmáyọ̀ balógun fúnmi adélùsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí the earlier the better fully subtitled in english it's a must to watch on youtube. ìta ó dìgbò lé mi oyoyoya dídé dídé fún mi. ẹ kílíkì sórí yorùbá plus kẹrin ìrànwọ́ you be glad you did. ẹgbẹ́ fún lébẹ̀ mi ò gbọ́ ẹ fi òòṣà bẹ̀ mí mi ò ní gbà. Ah! ọmọ tí mo wò yìí ti ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn yìí ikú ni kì í sábà. inú máa nìka kò jẹ́ gbóhùn àṣebí. wọ́n ní nísìnyí àwọn èèyàn máa kà fún mi wọ́n ti gbélé wọ́n ti gbé jùlẹ̀ wọ́n ti pẹ́tọ̀ wọ́n ti gbé jùlẹ̀ tí mo bá lójú tì èmi lójú tì. jọ kí ló ń kà fún ẹ tó ti máa rì ṣé tó bá ti máa rì ló máa ń fún. ẹ̀yin pariwo látara ọ̀gbìn ẹ̀ta dẹ̀dẹ̀ sí àtà.

ó ti ya wèrè èmi kínní yìí ni mo sọ bẹ́ẹ̀ ó ti ya wèrè. bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn inú bí mi mọ́ ọ́. tó bá ti wá jẹ́ pé orí ẹ̀wọ̀n ló ń gbọ́ ọpọlọ ni ó fi pèèyàn láwọn kó onílẹ̀ kójú onílẹ̀ kẹta kò kò gbé fóònù ẹ̀ lọ́sùn fẹ́ pa fóònù mi ni. bẹ́ẹ̀ bá gbìyànjú àti gbìyànjú lẹ́ẹ̀kẹta ah! ikú ni kì í sàrùn. àfi tó bá tẹ́. ènìyàn kì í gbọ́ àfi tó bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tán wàá máa wọ́dún kejì yá. ṣeré egéle bóun kò ṣeré dá lápá ọkàn mi dà níbẹ̀ o. adúlójú onírúnmú ṣàṣàṣà àgbàlagbà abirùn kò ṣe. Mr. Olamide, Ayéọlá because you took law into your hands. By killing Mr. Kayode Ayekuto, this is my judgment. You have are sentenced to death by hanging. tó sì ń jẹ oyin ẹnu tó sì ń jẹ àdùn ẹnu tó sì ń jẹ àdùn ayé kó má padà wá jẹ ìkorò ìkorò bàbá ìwọ. kóró bàbá ìwọ. òtútù mú ẹ ni ó ṣe wá ń gbọ́n abí ajé lẹ́kùkú ẹ́ ó yá wọlé ṣàkọ́ ìjọba ìjọba kò sí wèrè bàbá tí wèrè bá ti ẹ̀wà àparí ẹ̀ mà ọmọkùnrin ẹ jẹ́jẹ́ o ṣàkọ́. fẹ́ bí. ah má bí má bí má bí má bí má bí wo bí sori o ní láti bí relax ara ẹ dáadáa ṣó ti gbọ́ sori tó bá ti relax dáadáa sí ebi yẹn máa lọ sílẹ̀ padà ẹ ojú mi ìbùkún kí n má parọ́ fún ẹ sori symptoms tí mo rí ó dàbí mọ́. ṣé wò fi lára ẹ̀ ni. ó ti lóyún yémi sí. àbí nǹkan tí káyọ̀dé ṣe fún mi ló dóyún èmi bá mi ronyún ẹ̀sìn wò lélẹ̀ nítorí ọ̀nà. oyún ẹ̀sìn gbà ni o oyún ẹ̀sìn gbà ni torí pé bàbá mi gbọ́dọ̀ mọ̀ ọ́n gbọ́dọ̀ gbọ́ rárá àbúrò kò tèmi bá mi o. ọ̀rọ̀ ta ni kí bàbá máa gbọ́ bàbá náà ló ṣì máa parẹ́ ẹ̀ṣọ́ mọ̀ pé kò sí nǹkan kan tí mo lè ṣe mọ́ pẹ̀lú ibi tí mo wà yìí. ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún mi nígbà tí dókítà sọ pé mo ti lóyún etí mélòó ló yẹ kó bá mi gbọ́ wípé ìfipábánilájọṣepọ̀ ọjọ́ sí tí Káyọ̀dé ṣe ó mú doyún báwo làwọn èèyàn ṣe fẹ́ báwo ni mo tẹ̀ ṣe fẹ́ ṣàlàyé etí méjì ò lè bá wa gbọ́ ilé yìí. in fact ká má parọ́ ìtìjú ńláńlá ló máa jẹ́ fún fámílì wa nígbà táwọn èèyàn bá bá wa gbọ́ pé eh, Káyọ̀dé fún Bùkún lóyún ah, ah, pẹ̀lú gbogbo rògbòdìyàn tá a fà tó sọ ẹ̀yin gangan di èrò bíbá yìí ah. ẹ wo kò ṣeé fetí gbọ́ rárá. fetí gbọ́ ẹ wo bí èmi dàbí òkú láàrin àlàyé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ gan mi ò mọ̀ bóyá ayé ni mo wà bóyá ọ̀run torí di dáàdi Yẹmisí náà lóyún padà lọ bá àwọn náà máa yanjú ẹ àwọn náà máa kó fún wa lólórí ẹbí. it's okay it's okay uncle ṣẹ̀rí ẹ fi ọkùnrin balẹ̀ ó dá mi lójú pé ọlọ́run àgbà gbogbo ogun mo dẹ̀ ń promise yín pé tí n bá ti délé màá bá dáàdì sọ̀rọ̀ àdèmàwá kan ṣe sí láìpẹ́ ṣẹ̀gbọ́n ẹ má lọ́wọ́ ẹjọ́ please. ìbùkún ìbùkún. Ah fẹ́ fi àsìkò yìí sọ fún ẹ má bẹ bó tilẹ̀ ń korí má ṣe oyún inú ẹ o má ṣe oyún inú ẹ o. ẹ̀yin náà ẹ má ṣe gbogbo ẹ ṣe ń ṣe yín náà àwọn àwa obìnrin ló yẹ ká máa ké ẹ̀yin ọkùnrin kò yẹ ká máa ṣe báyìí náà ẹ dẹ stop ẹ stop ẹ ó dá mi lójú pé àdúrà wa máa gbà láìpẹ́ Ọlọ́run á ṣàánú wa kó yọ kó nù kọtẹ wà yìí ẹ máa lọ ẹ máa lọ màmá rí yín létà. kódà mi. ìbùkún ìbùkún fi wọ́n sílẹ̀ fi wọ́n sílẹ̀ jẹ́ máa lọ jẹ́ máa lọ. omi tútù ní ní ọlẹ́ ìfẹ́ nílá oorun ti dùn tó ọlọ́mọdé àṣàṣe. ẹlẹ́dàá ló sì fìyà jẹ yín kí ló ṣe tẹ̀ ń ṣe báyìí ní ìbànújẹ́ tó wà ní ayé mi tọ́lọ́n tí wọ́n ń bá mi mú kú ojú egbò tẹ́yìn wèrè yìí dá sí mi la tó ti wá ń jẹ náà lọ o sì dé lọ́sàn-án gan o tún gígígú. nǹkan tó jọrọ ọ̀bànújẹ́ tí mo ti ń gbàgbé díẹ̀ díẹ̀ wọ ọmọkùnrin o sì dé lọ́sàn-án gan o sì o sì tún dá mi padà sí ẹ̀ ẹlẹ́dàá mi ò fìyà jẹ o. Ah. bàbá káyọ̀dé bàbá káyọ̀dé ó yẹ kẹ́ ẹ fi èdè nù ah, kó yẹ kẹ́ ẹ bínú tán àwa àgbà ò gbọ́dọ̀ wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀. bẹ́ẹ̀ni torí ẹ̀ ni èmi fúnra mi ṣe gbéra mi wá bá yín wípé ká wo bá a ṣe máa yanjú ọ̀rọ̀ yìí ní tòbí nùbí. ṣe wá rí bẹ́ẹ̀ ṣe gbéra yín wá o ìgbékúgbé lẹ gbéra yín wá o ibi tó yẹ kéèyàn ti bá ọgbọ́n tó bá bá àgọ́ bẹ́ẹ̀ àmọ́ ọdún yàn èmi ọmọ pé ní làákàyè ojú ẹni tó ní làákàyè mo wọn ọmọ pé gbogbo yín báyìí kò rò fún ni ẹ mọ̀ gan o ọ̀dọ̀ yóò jà yìí tẹ́ ikú ni o. Ah, ah, ah, no dadi ẹ̀yin náà ẹ má tún bínú ẹ wò directly or indirectly káyọ̀dé ló fún ìbùkún lóyún tó túmọ̀ sí pé ní àìpẹ́ yìí ẹ má tó di grandpa. ẹgbẹ́ lóyún dà sọ́run jáde grandpa olórí burúkú wo ni. grandpa kọ èrà dáadáa. sọ ọmọ tó sì wà ní oyún nísìn bí n bá sọ pé mo gbà nísìn ẹ mọ̀ bèrè owó àǹtí náà ń tà òwò owó tó yẹ kí n fi jẹun wọ́n sẹ̀ mọ́ fi ràn lọ lẹ́sìn ni tí èèwọ̀ léèwé bẹ́ẹ̀ kí káyọ̀dé ti ń fún mi lọ ọwọ́ à ń gbé e síra wọn ọmọ gan o ẹ má rora yín pin ọlọ́run á lọ́ra ẹ̀mí yín ọmọ tí wọ́n fẹ́ bí a sì dàgbà a tún ṣe ju nǹkan tí káyọ̀dé ń ṣe fún yín lọ. ẹ lẹ́nu burúkú sọ̀hún ta lẹ́mọ̀ ẹ̀kọ́ tọ́nà fún èmi kúrọ́ fún. bẹ́ẹ̀ lọ́gọ̀ tó ni ọgọ̀ látọmọ kékeré tó yẹ dàgbà tó báyìí ni èmi lọ ń tàn inú mi dùn pé ẹ mọ̀ pé èmi kọ́ ni mo fún ọmọ yín lóyún nísìnyí ẹ wà gbéra báyìí ẹ̀yin méjèèjì àtolórí bútẹ́ ló lóyún ẹ jọ lọ bá pa ẹjọ kun ẹjọ yanjú ẹ láyé ọ̀run nìyẹn. ẹ mọ ọmọ ẹ mọ Ọlọ́run kílẹ̀ ń dúró ṣe. ẹ kó ní bóyá jáde jáde jáde jáde jáde lọ jáma lọ tàbí ah jáma lọ. ẹ kó bóyá ní káyọ̀dé bọ́ọ̀ bá tó dapọ̀ mi mi bá gbọ́ ẹ eh, ẹ má bàjẹ́ o ẹ̀yin bá ṣèjẹ́ omi ti so lẹ́rù yín lérí ibú ọjà wèrè mọ́ tilẹ̀. bàbá kọ́lá bàbá kọ́lá láàrin èmi àti ẹ òótọ́ ọ̀rọ̀ làwọn tó wá yẹn wá sọ. ìyá kọ́lá. òótọ́ ọ̀rọ̀ ló wá sọ yún ni pé ọ̀tá mi mò ń bá gbélé eh. wọ́n ti fi nǹkan lá ọ̀la. ọ̀ kí nǹkan kan lá mi lára òtọ́rọ̀ ni màá sọ má sì ah. sọ tẹnu mi ah. òtọ́rọ̀ ni mò ń sọ o. ó jẹ́ títí a pè wọ́n padà kan tó rìn síwájú kó o tètè gbọ́mọ ah. tètè pé wọ́n padà kíákíá kó tètè gba nǹkan tó máa gbà o. ṣé mo àmọ̀ pọ̀ tá mi mọ̀ ń bá gbélé lásìkò tí mo ní ìṣòro tó yẹ kó o dúró tì mí ó sì padà lẹ́yìn mi yá o. ọ̀tá ẹ̀kọ́ ni mí ọ̀rẹ́ ẹ̀ gangan ni mí òtọ́rọ̀ bí ìsọkúsọ ni. ìwọ̀n bá ní ojú ọmọ èmi mo lọmọ mi kọ́lá ń tiẹ̀ kò sí ní tọ́sí sọmọ rẹ̀ o ti gbọ́ fèmílẹ̀ fílẹ̀ ntẹ́mi ó ṣe ìgbésẹ̀ tí wọ́n gbé ni mo gbé wọn. Ah, mo ṣojú mo ṣẹ̀yìn o. èmi ò ní dá a lóhùn. máa burú o àwọn èèyàn máa burú o mo dẹ̀ mọ̀ pé mi ì jẹ̀bi ọmọ wọn o mi ì jẹ̀bi wọn o. ṣé nǹkan tó kún un sí nìyẹn ni àbí ká pípín sẹ́ni kíákíá. ṣùgbọ́n mi ní choice. ó tẹ̀lé ní choice lọ́wọ́ yìí ò lè ní choice o tá a ṣe la máa ṣe ní kíákíá. wọ́n gbọ́mọ ló jẹ̀bi mi mi ò jẹ̀bi wọn <laughs> wo o lè ní choice sorry mo ti po everything pọ̀ so now gbà kò dá mọ́ ní kíákíá. yẹ́mi sí. yes. kí ló pò pọ̀ sí mi. ah ah jọ má bínú ṣé nǹkan tí mo kàn síbà ló fẹ́ máa sọ ni àbí bá a ṣe máa yanjú problem tó wà lára ẹ̀ sọ fún mi tí bá ti mu kínní oyún inú mi máa ṣe. Ah, ah. ìgbà tí òṣèré dànù nǹkan kí ló fẹ́ máa fi ṣe sọ fún mi ìbùkún ṣé o fẹ́ bí jábèsí ọmọ ìbànújẹ́ ni ìwúnú yẹ kó tẹ ohun dísáì nǹkan tá à ń ṣe fún ẹ̀yin náà ó dẹ̀ mọ nǹkan tí ojú dáàdì mi rí nígbà tí wọ́n lọ sílé ilé àwọn wèrè bọ̀bọ̀ yẹn olúbọ̀ ṣe embarrass wọn wálé gbogbo àlọ́ mi kò dààmú jàre gbogbogbò. má bínú yẹ́mi sí ẹ̀rù ń bà mí ni ẹ̀rù ń bà mí má gbàgbé nǹkan tí bọ́dá mi Lámídé sọ wọ́n ní kí n má ṣẹ́yún. ṣé bọ̀dá ẹ̀ tó wà níbi tó wà yẹn tó wà nínú àhámọ́ ṣé ó fẹ́ mọ nǹkan tó ń lọ nínú ìgboro ni má dàbọ̀ dẹ̀ lù wọ́n mọ nǹkan tó ń sọ ti wọn ẹ wo èmi ni kò dá lóhùn gbà lọ́wọ́ mi kò mọ nǹkan tó wà níbí hmm. abítán wo gangan ló fẹ́ máa pa fọ́ọ̀mù ètò bá bitán ibùkún sọ fún mi ìtàn wo ló fẹ́ pa fún ṣé wàá gbé ọmọ yẹn jókòó sílẹ̀ báyìí wọ́n wá sọ fún mi pé oyún ẹ̀ nígbà tó ní wọ́n rè pẹ̀lú fi lóyún ẹ́ àti wípé bọ̀dá ẹ̀ ló pa ẹni tó rèpọ̀ ẹ̀ dáàdi ẹ̀ tó fi kú bọ̀dá ẹ̀ tó wá pààyàn yìí ó ti wá wà lẹ́wọ̀n ń sìn wọ́n ti dájọ́ ikú fún un ṣé wàá sọ́gun ẹ fọ́mọ yẹn ni. àánú ah, that's not good gba ìbùkún kò mú kò jẹ́ kó yùn yẹn wálẹ̀ ní kíákíá. ṣùgbọ́n ẹ̀rù ń bà mí ni. má jẹ́ kẹ́rù bá mi lórí àdàmú dàmú tó kó everything pọ̀. gbogbo ẹni máa mú báyìí. everything ló máa mú tán lẹ́ẹ̀kan náà. má fòrin stress rárá wàá rí i pé lọ́wọ́ kan sí ló máa wálẹ̀ yàwó púpọ̀ dáadáa oya sori kò lè sí wàhálà aṣọ ti gbọ́ tó bá ti mú tán tó bá fẹ́ máa ṣe é bákan má wọrí mo kàn tí máa tún ṣe sí oya dàmú ìwọ kan relax má wọrí everything ma wà okay dàmú that's all that's all that's all lọ sún yẹn kúrò lọ sún yẹn kúrò oya dàlọ ìkànnà oya mo mo mo ya pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dàmú dàmú dàmú dàmú ah kò ń ṣèyàn ní nǹkankan <laughs> wá ṣe rí ọmọ mi orí ẹ wà bẹ́ẹ̀ ó dá mu tán lọ́wọ́ kan i <laughs> now sorry bàbá rí láti orí bẹ́ẹ̀ dín sìn tí ó lè fẹ́ máa kọ́ ẹ lóyè bákanbákan ó ti bẹ̀rẹ̀ amík tí wàá fi step down lé lórí sùn mm, kò sẹ́jọ́ mọ́ kò sẹ́jọ́ mọ́ kò sítórì kò ṣe. ṣe ti yàtọ̀. Hmm. àmọ́ kí ló dé tí o ṣẹ́yìn ṣé bí mo sọ fún yín pé o gbọ́dọ̀ ṣẹ́yìn rárá. ó dà mí ẹ má bínú kòwé mi náà kí n má gbọ́ràn sí yín lẹ́nu ṣùgbọ́n ó yẹ mi sí lórí pé kí n má bímọ ìtìjú ó wá po nǹkan pọ̀ fún mi ó ní kí n gbé mu. Ah! yẹ́nbísí wo ni ah! yẹ́nbísí wo ni ó bí ìpè yẹ́nbísí mi kan náà. bẹ́ẹ̀ ni sá. Ah! so ẹ ẹ dọ́rùn kan báyìí wò. Ah! Ah! ẹ kú tọ́jú ìbùkún um, ẹ máa ní láti excuse me nsìn so màá lè attend sí. ẹ rárá um, Doctor, ẹ jọ̀ọ́ ẹ má ṣé mo lè rí bọ̀dá mi ẹ jọ̀ọ́ mo fẹ́ rí bọ̀dá mi ẹ jọ̀ọ́. your brother. bẹ́ẹ̀ni. i don't know your brother olórí ẹbí yín àti yẹmísí kejì ẹ ló gbé ẹ wá síbí nígbà tó dákú. Ah, ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún wọn pé mo fẹ́ rẹ́gbọ́n mi tẹ bá sọ fún wọn ó ti máa yé wọn ẹ jọ̀ọ́ dókítà mo ní láti rí bọ̀dá mi tí mi bá rí wọn mo lè kú ẹjọ́ láti rí bọ́dá mi ẹjọ́ ìṣàánú mi. dókítà ẹ̀gbọ́n ẹ̀tẹ́ ni ó béèrè pé òun fẹ́ rí ọ̀nà ẹ̀jìn. sà bóyá kẹ́ try gbogbo possible best láti get through sẹ́gbọ̀n ẹ̀ torí pé condition ẹ̀ critical gan pẹ̀lú gbogbo oògùn tó pò papọ̀ ilé ọmọ ẹ ti bàjẹ́. mo gbé ìbùkún pa mí o. bẹ́ẹ̀ ni. dọ́kítọ̀ dọ́kítọ̀ ṣé ẹ ṣúọ̀ pé tó bá fi ojú kan ẹ̀gbọ́n ẹ̀ ara ẹ̀ máa yá. bóyá tó bá fojú kan ẹ̀gbọ́n ẹ̀ á lè respond sí treatment tó bá dẹ̀ ti respond sí treatment she will definitely be okay. Ah, okay ẹ wo pẹ̀lú ìtẹ̀sọ̀ yìí dr bukola máa jáde lọ ń sìn máa make sure pé ẹ̀gbọ́n ẹ̀ débi ó fi ojú kan ẹ̀gbọ́n ẹ̀ pọ̀ gbogbo èyí tẹ̀ ń sọ yìí ẹ̀ ń lóhùn tì mí ẹ pé wọ́n sì kó tètè máa bọ́ àní táìmù. dr bukola kò lè yé yín kò lè yé yín but ẹ má wọrí máa make sure pẹ́gbọ́n ẹ̀ débi. ẹ má jẹ́ kó pẹ́ rárá kẹ́ tètè torí kò sí táìmù. ok ẹ ṣe ẹ ṣe dókítà ẹ ṣe. kò lè possible láéláé bàbá tẹ̀lé mọ́ pé ìdájọ́ dead by hanging lọ fún Ọlámídé. àti pé at any time òní governor, tó lè sign death warrant ẹ̀. ká tiẹ̀ wá ní trust me with my age pé tí n bá mú Ọlámídé lọ sọ́spítù màá dá padà ẹ ṣùs wọ́dà yín kan tẹ́ ẹ trust bó tiẹ̀ jẹ́lẹ̀ kó tẹ̀lé mi ká a jọ mú Ọlámídé lọ sọ́spítù ká a dá padà. <laughs> bàbá ìyẹn náà tún possible o ẹ bàbá ó ti wà ní custody wa ń kò lè jáde mọ́ títí wọn fi sign death warrant ẹ. ok ok ọ̀rọ̀ yín yé mi ṣùgbọ́n mo tún fẹ́ ká wo option yìí ká jọ fojú ṣùnùkùn wò. ẹ ṣí àwò. wọ́n ní tí muhammadu ò bá lọ bá òkè. Okay Òkélè stylishly padà lọ bá Muhammadu ìyẹn já sí wípé tí a bá lè mú ẹlẹ́wọ̀n lọ bá aláàárẹ̀ ẹ jẹ́ ká mú aláàárẹ̀ wá bá ẹlẹ́wọ̀n nínú ọgbà ẹ̀wọ̀n because aláàárẹ̀ tí mò ń sọ yìí ó ti wà ní point of life and death. báwo wà ní àpébà. ẹ̀wọ̀n ah, mo ti ń wà òkè mo ti ti wà bẹ́tà mo ti gẹ́ bẹ́tà. in fact èmi àti dáàdi yẹn mi ṣègùn làjọ wá síbí báyìí ni ah, but bọ́dá mi ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa o tẹ bá rí wàhálà tán ṣe wọ́n gbìyànjú gidi wọ́n tó gbà kí n rí yín lénìí oh. ah, àwọn èèyàn wọn fojú wa rí màá bọ̀ ìwọ ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ wọn òótọ́ ló sọ ẹlẹ́dàá dáàdì wa àti mọ́mí wa òun ló máa bá wa dúpẹ́ lọ́wọ́ wọn at the same time ojúṣe wọn náà ni wọ́n ń ṣe ah, nǹkan tó ń fi ń gbèyàn lórí ẹbí nìyẹn màkànmákàn ló yẹ nǹkan ó ti kàn wọ́n nìyẹn pẹ̀lẹ́. iṣẹ́ ìgbọ̀n ọ̀hún ti mí sìn. ṣùgbọ́n gbọ́ ìbùkún. bọ̀dá mi. Ah, má kí ni nature sickness ẹ. Eh? ṣé kì í ṣe wípé o ti ṣe nǹkan tí mo ní kó má ṣe. ìbùkún o ti ṣẹ́yún ìbùkún bá mi sọ̀rọ̀ ṣé o ti ṣẹ́yún ni. Mm. lójú oorun. wọ́dà jẹ́gẹ́dẹ́ kí ló ṣẹlẹ̀ ojú yìí kọ́rẹ́ lọ́wọ́ díẹ̀ ò ṣe kò sí. olórí ẹbí bàbá Yẹmisí àwọn ló wá sọ́dọ̀ ọ̀gá wọ́n dẹ̀ ní ká àtẹ́ǹdì sí wọn wọ́n á ní kí n pè wá. kí ló ṣẹlẹ̀. Ah, ó dà pé ara àbúrò ẹ̀ kan ò yá wọ́n á ní. fún ẹ kẹ fún mi ní chain torí kí ni. ẹ dúró sá ẹ dúró máa kí ló ṣẹlẹ̀ tó fi máa kẹ fún mi kí ló ṣe ìbùkún kí ló ṣe ìbùkún dádì yẹmi sí. ìbùkún lè sọ pé kẹ fún mi láyé láyé láyé dádì yẹmi sí ẹ jọ̀ọ́ má bínú ṣé kìí ṣe wípé ìbùkún ti kú. Olamide, uh, you have to take heart bí olórí ẹbí ṣe sọ fún wa gan nìyẹn your sister is dead. sir sister mi ìbùkún ṣe kí please ah please kàrá mi lẹ́bàá gbé please kàrá mi gbé. ah ah pẹ̀lẹ́ yes yes yes yes yes. Ọlámídé ti jí o dókítà dókítà Ọlámídé ti jí o Ọlámídé ti jí. káàbọ̀ òkú ọ̀dà jẹ́gẹ́dẹ́ gbogbo ni mo lọ tẹ̀ kí mi káàbọ̀. o ti dákú tẹ́lẹ̀ kódà gan-an ayé ọ̀rùn bọ̀ ni ẹ́ ó dẹ̀ ní nǹkan tó fà tó fi dákú kí ó ṣẹlẹ̀ sí mi. àjàlá ta nà ọ̀dádá ọmọ ọ̀dálẹ̀ kólé yẹ́mi sí o mà dájú o ó dẹ̀ sorun wájú o sómọ́ tí pàkọ́ olórí kórí ọmọ tiẹ̀ dúná kí ló dé tó fi po kẹ́míkà fún ìbùkún láti ṣẹ́yún. ah dádì rárá àjọmọ̀ àwọn méjèèjì ni o dádì àjọmọ̀ wa ni Ọlọ́run bá dẹ̀ rí mi nígbà tí àwọn ẹbí káyọ̀dé rí jẹ́ toyún ìbùkún tó insist pé àwọn ò ní gboyún lọ́wọ́ ẹ̀ èmi àti ẹ̀wájọ wò pé kí la máa ṣe nítorí pé oyún ẹ̀ ti di oyún ìtìjú fún àwọn méjèèjì dé fún ẹbí wa pàápàá jù lọ làjọ wa plan pé kàkà wà kan pò kó gbèmú kó yẹn lè bàjẹ́ nǹkan tó yẹ ká ṣe kọ́ta ṣe yẹn. bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ sọ́hún àjọ ọmọ ẹ̀yìn méjì wo ni àbí ìpinnu ẹ. dádì ìpinnu mi kọ́ ìbùkún lè jẹ́rìí sí i ìbùkún lè jẹ́rìí sí mi ò parọ́ dádì. ẹ ẹ ẹ tún gbọ́ nǹkan tó sọ wọ́n ní ẹni tí bá ń parọ́ náà ló máa sọ pé ẹlẹ́rìí òun wà lọ́run imagine ìbùkún tó ti kú ni kó wá jẹ́rìí sí ó ṣe rán àwọn ìyá ìyá ẹ lọ sọ́run kó lọ kàn fáwọn alọ́wọ́ ìbùkún Yemisi. Sir. I'm highly disappointed. I'm sorry. And I want to confirm to you that you will buy ìbùkún. Ah. Ọlọ́run dẹ̀ máa béèrè ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ ìdájọ́. Ah, dadi, dadi, dadi. O ò dẹ̀ yẹ lẹ́yìn tó yẹ kó máa pẹ̀lú ọmọ mi. Dadi, it's not me, it's not me, actually. Mi ò gbé ní ti ń pa ẹ̀. Ah! Ayé mi ò wájú. Ṣé ìbùkún ti kúrò nìyẹn? pé tẹ́ bá fún mi ní abẹ́rẹ́ ẹ tètè fún mi lábẹ́rẹ́ kó kí n máa lọ kí n lọ sáyé kejì kí n má bàa jí ẹ̀ṣẹ̀ tí mi mọ̀ dókítà èmi kọ́ ni mo pa káyọ̀dé ojú ẹlẹ́dàá mi tó ojú ẹlẹ́dàá káyọ̀dé náà tó káyọ̀dé mọ̀ lọ́lọ́run pé èmi kọ́ ni mo pa òun èmi kọ́ ah, ẹ wo bí ẹ ẹ ti gbọ́ tèmi ẹ ti gbọ́ gbogbo nǹkan tí mo ń sọ ó yá kí wọ́n dá jẹ́gẹ́dẹ́ tó wọlé ẹ tètè fún mi lábẹ́rẹ́ yẹn kí kẹ́tẹ́kẹ́tẹ́ kú kí so tán láàrin èmi àtògùn ayé kí má bá tèmi lọ kí lọ sinmi láyé mi ẹ ah, jọ. Ọlámídé to be sincere with you I feel for you síbẹ̀síbẹ̀ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ oh. abẹ́rẹ́ ikú kọ́ lọ́kàn mo ti gbọ́ gbogbo nǹkan tó but suicide is not the best option for you right now lórí nǹkan tó sọ fún mi um, wá kó fún mi ní few time kí n fi ro me. tó bá mi sọ. dókítà ẹ má tún ro nǹkan kan mọ́. dókítà ẹ rẹ sà ẹ náà yes ma. and who is that. Lawyer will have him, ma. oh ní kó dúró pé mo bọ̀. all right ma Hey, pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí mo yẹ sọ ó lòdì sí òfin hmm? see you later. ayé ayé ayé ayé ayé ọkùnrin ayé ayé obìnrin ayé ayé ọmọdé ayé ayé àgbààgbà ayé ayé òwúrọ̀ ayé. so bí gbogbo ẹ ṣe jẹ́ nìyẹn. inú mi dẹ̀ dùn pé àsìkò iná nìwọ náà wọlé sí gbogbo ọ̀nà. No i mean gbogbo help tó bá mọ̀ láti fi yọ Ọlámídé kúrò ní wàhálà tó wà yìí òun kò bá mi ṣe. well mo fi òfin bàbá yẹn gan-an in fact and ìtùnú you know your wish is my command so ìgbó ló ti fẹ́ kí n wọlé kí ni nǹkan tí wọ́n fẹ́ kí n ṣe gangan lórí case bọ̀wọ̀. my dear. Yeah mo fẹ́ kárí zoo lọ́wọ́ pátápátá ni. do the proper investigation and seek for the second judgment in the court of law jọ̀ọ́ bámi help bọ̀bọ̀ yìí. Okay, so tí mo bá understand dada a máa appeal nìyẹn o. I will look into it. I'll be very happy. Hey ọ̀rọ̀ yìí ò rújú rárá ẹ̀kọ́ ti fojú mímu hàn ẹ wò ó ti hàn gbangba gbangba wípé ọlámídé kọ́ ló pa káyọ̀dé káyọ̀dé kọ́ ṣubú ń tiẹ̀ ó dẹ̀ kú dànù ni n kò ló pa. Um, but um, ẹ sà ẹ má bínú sá o báwo ni ẹ ṣe rí fídíò yìí yá sà because ẹ ẹ ṣàlàyé wípé ẹ ò sí ń bẹ̀ so ẹ kàn dé bá wọn lẹ́nu ẹ̀ ni so báwo lẹ ṣe wá rí ya. Ah, eh, eh, eh, mi ò síbẹ̀ lóòótọ́ ah, Jùmọ̀kẹ́ ló rìkọ́ọ̀dù wọn ọmọ níbọ̀ mi yìí ló rìkọ́ọ̀dù wọn mi ò síbẹ̀. Jùmọ̀kẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi lè rí fídíò rẹ́kọ̀dù. nígbà tí mo rí pé wọ́n ń jà ni mo rẹ́kọ̀dù fídíò yẹn so nígbà tí bọ̀dá Káyọ̀dé dákú àyà mi já so mi sálọ. báwo lẹ ṣe wá jẹ́ kó pẹ́ kẹ́ fi fídíò yìí kẹ́ fi wọn. ah kì í ṣẹjọ́ mi ẹ má ẹ má bínú ọjọ́ kejì tí n tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ o ni wọ́n ti mú Jùmọ̀kẹ́ travel tó lọ lu ọlidé pẹ̀lú wọn ó dẹ̀ tó bí oṣù kan kó tó di wípé ó padà dé gbogbo ìgbà yẹn wọ́n dẹ̀ ti dájọ́ fún Ọlámídé ìgbà tó ń dé tó ṣẹ̀ wá fi fídíò hàn ni mo ṣe fi hàn ìgbà tó dé mo ṣe rí. sir kí ló dé tẹ wá decide láti keep fídíò yẹn sọ́wọ́ yín tẹ́ ẹ̀ mú wá sí station kẹ́ lè clarify nǹkan tó wà nílẹ̀ ọlọ́pàá ẹ̀yin náà mọ̀ ìlú tá a jọ wà yìí ẹ mọ̀ situation ìlú tí a bára wa yìí gbogbo náà ládẹ ń gbàdúrà wípé ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́ lọ́mọdé ó di tiwa tí n bá wá gbé fídíò wá bá ní station tẹ́ ẹ wò lọ́tún tẹ́ ẹ wò lọ́sì tẹ́ ẹ dà lé mi lórí ẹjọ́ kí ni kí n sọ kí ni káwọn ẹbí mi sọ tó fà á tí mi ò fi wá nìyẹn. ẹ hmm, sà actually ọ̀rọ̀ yín yé mi dáadáa mo understand but next time tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ ṣẹ́ńgẹ̀t ọlọ́pàá ni first person To yẹ kẹ́ kọ́kọ́ pè ṣe ti understand. officer yeah. are you okay with your investigation. yeah yeah yeah it's okay we are good. Um, sir in case taba need you next time a tún máa kàn sí yín sir. a ah, sá lọ Ah, wambi. a wà ń bì kò sí wàhálà ẹ ṣé ẹ ṣé ọ̀gá ọlọ́pàá lọ́ọ̀yà ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ o ẹ ṣé o. ǹjẹ́ ẹ lè sọ fún wa bóyá káyọ̀dé ọmọ yìí ó ti ń ṣe àwọn àìlera kan tẹ́lẹ̀ kó tó di kókó. ọmọ tèmi kò sí ń tọ́sọ ọmọ mi o kókó kó tára ọ̀tá ń lé lára rẹ̀ lé tó yẹ dàgbà wọn wàá lè sọ bóyá ń gbà tó wà ní kékeré bí ọmọ oṣù mẹ́fà mẹ́ta tọmọ kékeré fẹ́ eyín sọmọ kò yóò gbóná díẹ̀ àmọ́ láti ìgbà náà dé sí kókó kó ní ibi gíjà báyìí ń là bẹ́kun ara ọmọ mi lè ju bẹ́ẹ̀ sẹ́rẹ̀ lọ́tọ́ rágbó lọ́mú dàgbà. okay okay doctor ó wà sọ and but ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Ọlámídé kọ́ ló ti ọmọ yín ṣubú wípé ọmọ yín ṣubú fúnra rẹ̀ ó dẹ̀ ni and ṣebí èèyàn kan ti sọ fún yín wípé kí ẹ má jẹ́ kí ọmọ yín ṣe irúṣẹ́ tí ó ń ṣe yẹn because kò bá ìlera ẹ̀ mọ́. olórí burúkú wo ló sọ bẹ́ẹ̀ wèrè wo ló sọ bẹ́ẹ̀ ẹ̀ńdáyà máa bàjẹ́ wo ló sọ bẹ́ẹ̀. olórí burúkú kọ́ ló sọ bẹ́ẹ̀ o òye èmi Dr. Láyìndé mo sọ bẹ́ẹ̀ bàbá ọkọ mi sáà ní kẹ́ bá mi bá sọ̀rọ̀ nítorí pé tí mo bá ń bá wọn sọ̀rọ̀ lórí àìlera ara wọn bàbá wọn báyìí kò ní jẹ́ ká wí. n ó ṣe jẹ́ ẹ sọ̀rọ̀ n ó ṣe jẹ́ ẹ sọ̀rọ̀ mo mọ̀ pé bí n bá ti gbọ̀ lẹ́kọ̀ọ́ ọ́ pàpà sọ̀rọ̀ jù n ó ṣe jẹ́ ṣé káyọ̀dé bó ṣe wò sójú ọmọdé ni ẹ wá o ẹ má ẹ má jẹ ká torí pé ó láìlera ká sì wá fi eléyìí ká sì wá fi máa fi kó lọ́kàn sókè ní gbogbo ìgbà. ọ ọ̀rẹ́ mi ìwọ mo ní láti bá sọ̀rọ̀ o ṣáà rántí gbogbo àyẹ̀wò tá a ṣe fún yìí Yeah. We need máa wá fún check up time to time please i beg you. ṣé nǹkan tí wọ́n ṣàfẹ́ nìyẹn. yes. kékeré nìyẹn. doctor doctor doctor Larinde ah, himself. ṣáà máa ṣe jẹ́jẹ́. ní wàhálà. so one more thing ọ̀rẹ́ oh okay. ṣé mo pé health ẹ kò gbà kó máa ṣiṣẹ́ agbára pàápàá jùlọ ibi tó ti ń ṣiṣẹ́ yẹn kó máa fèsì it is not good for your health. Hmm. please dẹ̀ máa wò ó sórí gbogbo nǹkan tí mo ṣe fúngbà díẹ̀ ni mo fẹ́ fi owó jọ díẹ̀ kí n lọ fi start business fúnra mi you understand so as soon as tó bá ti tó bá ti ní target ni forget. àrùn táwọn wí nù ṣe rí ẹ̀yin dókítà lákọ̀wé ẹni bàbá lákùsòro ojú tẹ máa fi ń wo nǹkan báyìí kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀ kọ́mọ ṣiṣẹ́ torí pé ọlá ìlera ara jẹ́ ìwọ́n aṣọ òótọ́ ọ̀rọ̀ kan fún ẹ. dákun nígbà tó ní kọ́mọ ṣiṣẹ́ tó ń ṣe ọtí bá rí sẹ́ńbù mi òun náà yìí sọmọdé ní tó ń ṣe lọ́wọ́ yìí bí ìgbà téèyàn fi iṣu síná tó ń fojú wọ́bẹ ni ìwọ kọ́ lọ́wọ́ kan bí ó ṣe ṣe lé ayé rẹ̀ ó mọ ti ń ṣe bó bá ti rí sẹ́ lọ́wọ́ kan yóò ní yóò ṣe ìgbésẹ̀ kọ̀ ní jẹun kí sọmọdé ah, ẹ wo ẹ dákun ẹ má halẹ̀ mọ́ káyọ̀dé mi o. bàbá yín kò tọ́ ẹ̀yin náà mọ̀ pé ẹ̀mí iṣẹ́ ó gùn jẹ níyàn lọ. ìwọ kọ́ lọ sọ yẹn fún ayé lọ bá mi mo tí mo ti fi ń kọ láti kékeré ni mi sẹ́ ó gùn jẹ níyàn mo lọ́sẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ kọ́ lè jẹun ẹsẹ̀ kúyà. àfìgbà tí orúkọ ròyìn po Mr ayé kò tọ́. Daddy Káyọ̀dé. Mọ̀rìnkọ́lá ó dá mi lójú pé mo jí dáadáa. ẹ dáhùn oníṣẹ́ mojú ṣàgbó ṣàṣọ. Ah, ah, ẹ̀gbọ́n mi ẹ pẹ̀lẹ́. Lámìdé ah. ọkàn rẹ balẹ̀ ọmọlá ayọ̀ wa Lámìdé pẹ̀lẹ́ ẹlẹ́dàá bàbá rẹ yóò yọ pẹ̀lẹ́. Jarula, jarula, jarula, jarula, jarula. jàrúlà mo ti sunkún ògiri báyìí mo fẹ́ ṣe àfẹ́rí rẹ̀ báyìí báyìí. ẹ ṣé mo dúpẹ́ ẹ wò ó ìtìjú ìtiwá pọ̀ jù fún mi lórí ọ̀rọ̀ àìlera ọmọ mi bó tilẹ̀ jẹ́ pé ẹni tó ń mọ àti wáyé olùnàgún àìlera ọmọ mi ó ti lọ gba ìkúrú jẹ lọ́wọ́ ìbọra mo fẹ́ kí ẹ ràn mí lọ́wọ́ lórí ẹ̀ torí wọ́n ní tí ọ̀rọ̀ bá kọ ilẹ̀ tó bá kọ òkè ó ṣàní ibi ta tó ń gbé sí ẹ ràn mí lọ́wọ́ Ọládìméjì gbọ́dọ̀ dìde rìn lórí ẹsẹ̀. <laughs> ẹ sọ fún mi kò sí nǹkan tí mi lè ṣe lórí ọ̀rọ̀ ọmọ mi. Ah, ah, nǹkan kékeré nìyẹn ẹ ṣàmọ bí èrò ṣe pọ̀ lórí òkè àdúrà mi tó bá jẹ́yàn mẹ́sàn-án lọ́nà mẹ́sàn-án mo ṣetán àti ṣe. gbogbo orin àjò wa pátápátá lọ́lọ́run máa máa lọ́wọ́ sí. àmín àní ṣàṣetì àmín ọlọ́run á máa gbàdúrà wa. àmín ẹ̀yin. ẹ ti wá pọ̀ jù láti lọ sí ìrìn àjò tá à ń lọ yìí. ẹ̀yin mẹ́sàn-án péré la fẹ́ kẹ́ lọ ṣojú wa. Ah, mọ́mì ẹ dákun tó bá jẹ́ pé ẹnìkan lẹ bá fẹ́ kó lọ sojú gbogbo wa níbí ẹ dákun ẹ ṣe kó jẹ́ èmi sẹ́mi pé mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pé mo nífẹ̀ẹ́ orí òkè yẹn púpọ̀. ń lọ alágbòjẹ abó ti lọ ni ẹ wo mọ́mì ẹ wò ṣe dáhà tó tẹ̀ jẹ́ pé ọlọ́run kọ lẹ́tà pé wà tẹ́lẹ̀ mọ́ pé wòlíì ni wá ẹ jẹ́ ká wà lọ. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká wà lọ mà àwa tọ́lọ ń pèrè. ẹ kò rẹ inú mi dùn pé gbogbo iná lẹ fẹ́ràn iṣẹ́ olúwa àmọ́ ní báyìí báyìí mẹ́sàn-án péré ni ó máa lọ ìtàbá tí wọ́n fẹ́ lọ àjẹkẹ́yìn lọ ah. ṣẹgbọ́n so ẹ̀yin mẹ́sàn-án yẹn ẹ̀yin lẹ máa lọ ẹ̀yin báyìí ṣó ti yé yín ẹ wá gbọ́ mi o láyọ̀ lẹ máa lọ láyọ̀ lẹ máa lọ gbogbo nǹkan tó bá kọ yín lọ pátápátá kẹ́ ẹ fetí sílẹ̀ kẹ́ lè wá kó àwọn náà tẹ́ bá ti dé o ṣó méjèèjì yìí ní kẹ́ ṣe aṣojú wọn tẹ́ ṣe máa lọ tẹ́ ṣe máa dé tẹ́ ṣe máa sùn tẹ́ ṣe máa jẹ ọwọ́ ẹ̀ méjèèjì ló wà. ẹ má yẹ kí dírẹ́bà sáré o díẹ̀ díẹ̀ ni kẹ́ máa lọ o ọlọ́run aṣọ yín lọ aṣọ yín bọ̀ ẹ ṣe mojú kan. ó yá ẹ kúnlẹ̀ gbàdúrà. báyìí fún mi lórí àwọn ọmọ mi àwọn ọmọ tí mò ń gbàdúrà fún láàárọ̀ lọ́sàn-án èyí pọ̀ èyí ò dà. ó pọ̀ ó pọ̀ ó pọ̀. prophetess mọ́mí àfi kí ẹ ní sùúrù o ẹ̀yin náà lẹ́kọ́ máa ń kọ́ wa pé irú àkókò báyìí ò lè ṣe kó má dé ìwé mímọ́ dẹ̀ sọ pé olúwa fi fún ni olúwa gbà ìbùkún ni fún orúkọ olúwa ẹ má sì gbàgbé pé ẹ̀yin là ń wò ẹ̀yin ni gbogbo chọ́ọ̀chì ń wò mà ẹ jọ ẹ mọ́kànlẹ̀. eriwo nígbà ìgbà dá o ẹ mọ̀ lọ́ọ̀lọ́ọ̀nà ọ̀nà ní wórówóró àrògìdì gbà lọ lálẹ́ odò. ṣé ṣé táìmù ìlú yẹ ká máa sun rárá ni àbí tó yẹ ká máa pẹ̀tù sí wọn lọ́kàn. ẹni ó bá máa gbé bábà ń darọ òfarò. báyọ̀ gbé gbàrú ẹ̀ jàre kí ló ń ṣe ẹ̀ náà ṣé nǹkan tó kàn lélẹ́yìí sí. àwọn tí n bá fún ẹ ní blow láti bí nǹkan tó ń ṣe wrong now ṣe bóyá àwa ló yẹ ká máa pẹ̀tù sí prophetess lọ́kàn bó ṣe ń ké ni wọ́n ń ké bó ṣe ń ké ni wọ́n ń ké ló ń dákun nǹkan tó wà lẹ́yìn náà. ṣé o pé bó ṣe ń ké bó ṣe ń ké ṣe o máa tó bẹ́ẹ̀. ikú ọ màmá ọ màmá. àwọn àlejò dé bẹ́ẹ̀ ni ẹja ẹja sojú fúru ẹja sojú fúru. àlàáfíà fún yàn. ẹ lẹ mọ ẹ rà mọ ẹ máa rọra o. ẹ kọ rè yan o ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ o ẹ màmá ẹ̀yin la wá rè. Ah, ẹ wo kò sáyé fàdúrà nǹkan ṣe màmá ò lè rí yàn kankan ọ̀fọ̀ṣẹ́ o kò lè rí yàn. ó ti tó ó ti tó kò sí wàhálà ẹ jẹ́ kí n rìn yín. Ah, ẹ tún rí o. iṣẹ́ ọlọ́run ni. ẹ rárá. gbọ́wọ́ ẹ̀ sílẹ̀ gbọ́wọ́ ẹ̀ sílẹ̀ ṣé o mọ̀ pé. ikú ọ̀ màmá. kí ló ṣe bàbá ìkan? wàá dẹ̀ ẹ́ gbà wákìlì hẹ́ni ẹlẹ́ni máa sunkún ni. ikú ní gbàràbà yẹn akọ́ sì ti mọ̀ bí lé. ẹ bọ́ bọ́ ẹ sọ̀rọ̀ náà ah. wọ́n máa pariwo kí ló ṣẹlẹ̀ gan. Ah, èèyàn sọ fún ẹ pé mọ́mí la ṣé wọ́n ní mọ́mí sórúkọ ẹ ní mọ́mí. jókòó jókòó. ikú ní sáàgùn alágbára ah, ikú ní sáàgùn alágbára. ṣé o ẹ ṣe gan mo dúpẹ́ o pẹ̀lẹ́ o. kíkí àbòsí wo ló wá gé mi ó mọ̀ pọ̀ dalẹ̀ èèyàn ni ẹ̀ ìka. ìdarí ìkẹ́ kí ni mi ò bá ṣe èmi rò pé tara ọmọ tèmi bá yá ìdùnnú yẹ kó jẹ fún mi. ẹ ìdùnnú bíi ti báwo nítorí ẹ̀mí kan ó mú ìdílé mẹ́sàn-án ó pa wọ́n lẹ́kún fún kí ni ìkànnì adébísí òun ṣèyàn tó bá yá sí wá nípa àwọn àgbà nípa aburú àwa ò burú ẹni tó bá ṣẹ̀wà làwa máa ń dá sẹ̀rí àfọ̀. bẹ́ẹ̀ ni darí ìkẹ́ ìdílé mẹ́sàn-án ṣé nítorí ẹ̀mí ìdílé mẹ́sàn-án lẹ ṣe ń bínú sí i ṣé bí wọ́n sọ pé tí ẹ̀rẹ̀kẹ́ ẹranko bá bàjẹ́ tọmọ ènìyàn lè dùn. adébísí ìkànnì o kì í ṣe abiyamọ gidi ah ṣé wọ tọwọ ọmọ ọjọ́ rò pé wọ́n wà lábẹ́ ọmbrẹ́là ẹ̀ tó rò pé òun dáàbò bò wọ́n ìwọ ọkàn náà ló wá mú wọn tó kó wọn sínú àgò bí ẹdìyẹ ló wá mú wọn lẹ́yìn ọkùnrin kan ló wá ń pa wọ́n jẹ Adébísí ìkànnì ó ń ṣèyàn gidi. ó ti tó wá gbọ́ ọ láti ẹ̀mí lọ ò sínú ẹgbẹ́ wa mọ́ ò ti dá wà ṣùgbọ́n mi. ẹ má ṣe bẹ́ẹ̀. ọgbẹ́ni ó ṣe sọ. ọ má láti ìrẹ́kọjá ti bá ilé tó ṣòro ò ń ṣe ọmọ ẹgbẹ́ wa mọ́. bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀. tó o bá gbà tẹ́wọ́ máa fura. ẹ kọ́ ròyìn o. Ìyọ̀ mẹ́sàn-án. Onígbèrè o, làbọ̀jà, onígbèrè o, làbọ̀jà. Adébísí, kí ló dé? Kí ló ń wá? Ṣèbó ní ohun tí Ájùní sọ fún ẹ. Bẹ́ẹ̀ni, mo sọ fún ẹ pé èrè kọjá ti dé bá ilẹ̀ tó ṣú ṣé bẹ́yìn àgbààgbà náà rẹ sọ pé tó bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí wọ́n á fi tòsì fà á padà ẹjọ́ ẹ dáríjì mi. ẹ ká dáríjì àbí kí n la bẹ́ẹ̀ ló ṣe rọrùn tó ó dáa gbogbo àwọn ẹ̀mí tí wọ́n ti gbà nítorí ọmọ tiẹ̀ ṣó lè dá wọn padà ó wá ní ká dáríjì ẹ̀. àbí o adójútì ni játijàti tó bá yá ń sìn wọn láwọn àgbààgbà ló ń ṣèkà láì mọ̀ pé inú ẹ̀ gangan nìka wà. wá gbọ́ gbogbo ẹ̀ṣọ́ ara ẹ̀ la máa gbà lẹ́yìn yẹn gbogbo nǹkan tó fi jẹ́ ọmọ ẹgbẹ́ yìí la máa gbà láìpẹ́. bẹ́ẹ̀ni adùnní gbẹ̀ṣọ́ ẹ̀. omi tútù dókítà dókítà òyìnbó wa ah the law owó blow ẹ ẹ kú múra sílẹ̀ dókítà àyà the law the law ọkọ dókítà ẹ ẹ lè ẹ kọjọ mẹ́ta ẹgbẹ̀rún ẹ̀sán. Um, that is a uh, broda tí a sọ̀rọ̀ wọn fún yẹn àwọn ni sir. Oh àwọn ni ẹ tẹríba ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù á Ọlọ́run fi agbára rẹ̀ hàn agbára rẹ̀ hàn. ẹ ló. how much now hmm? Nnamdi you don you don come be that o. Oh. how much. farabalẹ̀ wáìdì orí ẹ̀ ń sorry jare na these people na him dey make me oya oh, bring the carburetor how much you call am. ah ọlọ́run lọ́dọ̀ ìbàdàn lásán èèyàn á sá. bàbàdàn bàbàdàn bàbàdàn ọ̀gá mi fi ti ta. òde òwèrè o máa lóògbọ́ mi ọmọ yìí wọ́n gbèsè lé gbé ọmọ tí a kà á lọ gbèsè lé ọjọ́ yẹ gbèsè lé. okay okay no problem no problem. kí ni ẹ. wàá bì kí ló jẹlẹ. àbíkọ́ ọ̀rọ̀ àtẹ ni o olórí burúkú àbíkọ́ ọ̀rọ̀ àtẹ ni o. wàá bì kí ló jẹlẹ. olórí burúkú ni gbogbo ẹ̀yàn ló gbọ́dọ̀ pé mojú kọ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ ti fọ́. wàá jì ẹ ti fọ́ ẹ́ńjìnì ẹlẹ́ńjìnì sí mi lọ́rùn. olórí mi kò tún kó bá mi gbèsè ní ọdún jẹ́ kíni jẹ́ mọ́tò. pọ̀lọ̀pọ̀ fẹ́ jèrè wàá jì. wọ́n ti jèrè ẹ̀ tó mọ̀ kó ti dá gbèsè sí mi lọ́rùn báyìí. ọlọ́wà ni olórúkọ ta olórí burúkú lọ́ra bí ẹ̀sẹ̀ dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. àwọn ọmọ ìṣèpọ̀ ẹ́ńjìnì mọ́tò sí mi lọ́rùn. ọlọ́wà ni kò dé wa ẹ̀ báwo hello yeah bpo you? lẹ wà ẹ i just need to buzz right here now now mechanic workshop yẹn yà tó wà ní gẹ̀gẹ̀ station yẹ mo ní bus méjì ọlọ́wọ́ ni mo fò ní àwọn èèyàn ní ọwọ́ ẹ̀kọ́ ní ti fúlọ́fà yẹn ẹ̀wọ̀n wọ́pẹ́ máa kú sí ọlọ́wọ́ ni mo fò ní ọ̀pá ló máa kú nígbà tí wọ́n ní kọ́ṣẹ́ yọjú báwo lẹ ṣe ní ba property ní property jẹ́ okó ọmọ ya dágọ̀. Ah, eh, eh, àṣìṣe ò kọ́gbọ́n. tí ẹ bá kọ́ṣẹ́ yanjú ẹ fi workshop ní workshop yẹn kẹlẹ́ wáṣẹ́ mi ṣe. ipo ẹ ń tèmi fẹ́ sọ ni pé ẹ bá wa take care easy ṣe rí owó ni mo ti lọ wọ́wọ́ wa kàn lọ́ọ́ fi engine mi kẹ̀dẹ̀ bá mi release òun. ògidì olú ah. níbo ló ti rí owó tó pọ̀ tó bọ́ ìyá. question yẹn kì í ṣe ìsìn a máa sọ yẹn kí wọ́n ṣàjáde kúrò níbi ní tèmi mi ìyàwó mi ìyàwó ṣùgbọ́n mọ́tò tí mo fi ń kórin iṣẹ́ yẹn mo ń láti lọ dispose ẹ̀ yes ibi òun ṣe lé kókó ń bí ló ṣe pàtàkì. ó ta hmm. ipo owó ni. ó ta mọ́tò torí tèmi. mo ń láti ta ibi yìí ò yẹ ọmọlúwàbí kó máa wà yàtọ̀ sáwọn ọlọ́pàá tán wà ń bí ìwọ ńlá ti kúrò ńbẹ mo gbọ́dọ̀ ta ọ̀rẹ́ mi ni wọ́n dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pọ̀ rẹ̀ gidi lájọ tẹ. ipo ṣe owó yìí ó ti wà ìpọ̀tánsì nísìn ẹ máa di owó mi kí n lọ tún ọkọ̀ mi ṣe mi ì fẹ́ mọ́tò mi mọ́ ní wọ́ọ̀ṣọ́ọ̀bù mọ́. because àwọn bàbá yìí wọ́n lè tún máa mú nǹkan lára mọ́tò mi mi ì dẹ̀ fẹ́ yẹn rárá mi ì fẹ́ yẹn o. Ah, eh, excuse me excuse me ah, oyin ti pọ̀ jù náà owó yín ni kí ló tún kù. nǹkan tí mo sọ ti pọ̀ jù àbí tẹ́ bá assurance màá tún tún wọn gbá màá gbà gidi ah, kí o sí nǹkan tó máa ṣẹlẹ̀. nǹkan ti mú owó yín wá síbí ọmọ yóò ní gbà mí mọ́. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ màá gbà àgbàgbé. ò ní gbà mí mọ́. Ah, màá gbà gidi. ò ní gbà mí mọ́ tó bá gbọ́wọ́ ẹ̀ tó bá gbà mí lẹ́sẹ̀. ẹ ìsọfẹ mr lord ṣé ẹ bọ́ mi tẹ wá ní. màá gbà tán o sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ah, ẹ wo bí ẹni sùúrù o ẹ wo bàbá tí ò bá ń ṣe ọ̀rẹ́ yín mr ajayi tí wọ́n wá síbí tí wọ́n gbé owó wá ọ̀rọ̀ tá à ń sọ yìí kọ́ làwọn máa sọ o. ẹ bá pa mí síbi. ìyẹn kọ́ kò ṣe pé a máa pa yín síbi nǹkan tó ju yín máa rí máa ju báyìí lọ. kò ṣeé pa síbi tó wà yìí tó ní gbèsè bá ti gbowó ẹ̀ ó ti tán o. ok um, officer Tijani. yes sir. wọ́n kó wọn kúrò lọ́fíìsì mi kẹ́ lọ sẹ́tù ara wọn tó wọn sẹ́tù ara wọn ta ọ̀dà àwa nìkan kó kúrò lọ́bìsì bí ẹran yẹn. ayé ọ̀la lórúkọ mi <laughs> ayé kínní ayé ọ̀la. orúkọ tó ń jẹnu ó mọ̀ ga o ó ìbàdà kó jayé òní kó fi tọ̀ lálẹ́ kọ́lá ó mọ̀ jayé ra wọn ó mọ̀ wípé ikú ò ní ìjẹ́ kéèyàn ó jọrọ̀ ọ̀la ó dáa o àjàkáyé lórúkọ tèmi o àjà kùtùkùtù àjà sọ́tún já sósì bí mo ti ń já sókè mo ń já sálẹ̀ ló jẹ́ ó máa pè mí lájàkáyé. àjàkáyé. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni abọ́ ògbọ́ mo pọ́kàn rẹ kúrúurú ó wà nù dààmú tó pọ̀ kódà ó ń ṣiṣẹ́ bí erin ò ń jẹ́jẹ́ lírí. ẹ ṣe bàbá ẹ ti rí mi tán ṣe rí àìpé pàdé òṣì kò jẹ́ ká mọ ẹni tí alága ìṣẹ́ tọ́ sí ṣòye ṣe rí ìyà yẹn pọ̀ mo ti bá ìyà lẹ̀ bí ẹgbẹ́ iṣu bẹ́ẹ̀ni. wọ́n ṣe o ọ̀rẹ́ orí tí ó bá gbé ni ní gbaláwo orí kò yàn ìyá ẹ tán lónìí iṣẹ́ rẹ tán lónìí kò gbọ́ wọ́n ní iṣẹ́ òun mi ọ̀rọ̀ lóhùn mi o orí jẹ́ ń bá wọn là ṣe rere ó ti ṣe rere lọ́tún mi lọ ó ti dolóríire látòní lọ hmm. tó o bá lè gbàmọ̀ràn bẹ́ẹ̀ ni n ó mú ọ rìn mo fẹ́ wú wọn wọnú àjọ kan àwọn àjọ yìí wọ́n máa jẹ́ kọ́yàn ọmọ bó ṣe ń pẹja tí ó tún máa jẹ́ tí ó tún máa fi tọrọ wọ́n kọ́ bó ṣe pẹja tó tún máa fi tọrọ ó tó ṣì mọ́ láyé kí n mú ti porúkọ mi àjàkáyé. <laughs> ìsọyè. àjàláyé àjàlọ́run ọ̀gbàrá òjò tí bánijà tí gbójúdi ẹni kọjá <laughs> mo mọ̀ ọ́ mo tún tún mọ̀ ṣé o rí ẹgbẹ́ tó ń bẹ́ẹ̀ sọ yìí ẹgbẹ́ tó ń sọ yìí àwọn ni wọ́n ń pè ní òfúnnilẹ́dìẹ̀sìn tí gbòdìdì ẹni lọ́wọ́ ẹni padà lóhùn o. ọ̀rẹ́ wa báwo ni wọ́n ṣe mọ bàbá àjàkáyé báwo ló ṣe mọ tó yìí. Oh, àjàkáyé ìbà ìbà nígbà tójú ń pọ́n sí èmi mọ̀ pójú tó ń pọ́n sí àpọ́nkúkọ́ mo wá tọ̀ ó wá mú mi lọ síbi kan sórí ibi tó mú mi lọ yẹn àwọn ni wọ́n ń pè ní òfúnnilẹ́dìẹ̀sìn gba odidi ẹni lọ́wọ́. ó yá jókòó. àjàyè ògìdìolú oníkànga jípọn lẹ́yìn tó ti darapọ̀ mọ́ wa báyìí tó ti gbà láti darapọ̀ mọ́ wa wo a ó sọ ọ́ di olówó a ó sọ ọ́ di ọlọ́lá kò síbi tí wọn ò ti ní mọ̀ káàkiri àgbáńlá ayé a máa yọ̀ǹda owó náà fún ọ fún ọdún mẹ́sàn-án pẹ̀lú ìgbádùn wo ayé ó mọ̀ ọ́ jù wọ́n ó mọ̀ ọ́ ju erùpẹ̀ ẹlẹ̀ lọ lẹ́yìn èyí ó ṣàìsàn fún ọdún mẹ́ta gbáko wọ́n wù ọ́ wọn ò ní rí ọ wò wọ́n mú ọ tì wọn ò ní rí ọ mú gudugbẹ ó jà akutuku ó tún padà hù débi wípé àìsàn náà yóò gba gbogbo ọ̀rọ̀ tó ti kójọ lọ́dọ̀ wa ní àyín ẹn tí ò mọ̀ rí ó bọ̀ jẹ nínú ìyà náà ẹ bàbá ẹ bàbá ṣé bí wọ́n ṣe wí yẹn ló máa rí. Ah, ó tún bí mi ni ó mọ̀ pé ẹni tí yóò jẹun gbọ̀ngbọ̀n yóò tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí hmm. ẹ̀dá yòówù tí ó bá joyin orí àpáta kò gbọ́dọ̀ wẹnu àáké ah bàbá máa wọ ẹnu aké máa wò máa wọ ẹnu aké yẹn ẹ wo àti ìtẹsẹ̀ bodò ọ̀ní ti ń hàn máa wọ ẹnu aké yẹn. You do have an option. Yes. Mm. Is that your final say? That is my final say. Not only my final say, but my verdict mi ò ṣe mọ́ mi ò lè wá wọnú odò tán kí n tún máa wá bẹ̀rù òtútù mi ò ṣe mọ́ ah. ṣé kí n dìde. kò sí ìjà ń bẹ̀ àwa náà ò fi tipátipá mú ọ àmọ́ gbà wípé gbogbo tó dó bá dé kan kò tó gbọ́dọ̀ padà rí ọ̀run mọ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ṣé orí ibi tá a lọ yìí ìpadàbọ̀ ẹ̀ rabọ̀rabọ̀ ẹ̀ ló wà lára mi mi ò là mi ò ṣàgbé ni mo ń bá kiri ṣùgbọ́n mo dúpẹ́ mi ò sẹ̀mí nù. má lọ o ayọ̀lá má lọ o má dánwò o bí ẹ̀mí ẹ̀ bá wà Eh? tó o bá jayé lé ní wàá jayé ọ̀la. ó ti yé mi màá tẹ́lẹ̀ ra ara mi pa màá ronú sí nǹkan tó bá kàn. jésù olúwa wa àmín àmín lórúkọ jésù blood of jesus níbo ni àwọn ọ̀tá ti ń lùlù bàjẹ́ yìí. Hmm arákùnrin a fi ìran ńlá a fi hàn mí nípa yín ẹ wo ọlọ́run fẹ́ ṣiṣẹ́ ìyanu ọlọ́run fẹ́ fi agbára rẹ̀ hàn ní wákàtí àtọwọ̀ yìí ẹ wo a máa kọrin ìyìn ọlọ́run ọlọ́run ṣetán láti fi agbára rẹ̀ hàn a kọrin torí pé ṣé àánú yìí dúró torí pé ṣe torí pé ṣe o torí pé ṣe àánú yẹn dúró torí pé ṣe mọ̀kàṣẹ́yà lúwa kàmásíra àwọn ijizo okorima lurike mechineke uwekamaziria zuripa juse zohoposekekekekekekeke luri masaka rivovosekine vava ura maziria vuni masaka vakakwasa karebobote kara. Yorepasa to the mama. Oh, Mariba. Yes. Yes, my Roman Sada. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Jesus Oluwawa Amen. Jesus Jésù Oluwawa Amen. Ah. Praise the Lord. Hallelujah. Ah, arákùnrin. Yes, sir. A fi ìran tó ní agbára hàn mí nípa yín. Hmm. ẹ wo ẹ gba àdúrà lọ́sàn-án àti ní òru olúwa yóò fi ara rẹ̀ hàn yín nípa ìgbésẹ̀ tí ó kàn tí ẹ ó gbé nípa ọ̀rọ̀ ayé yín. ẹ sà tẹ bá ní wípé kí n gba àti àwẹ̀ fún odindi ọdún kan àti ààbọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo ṣe tán sà o mo ṣe tán o mo ṣe tán sà ọlọ́run. kí ló ń kọ yín. ọlámídé ni sà. bọ̀dà ọlámídé ẹ wo mo máa fún yín ní bíbélì ọ̀rọ̀ ọlọ́run mo sì máa fún yín láwọn ibì kan. ẹ gbà. mo máa fún yín ní àwọn ẹsẹ bíbélì kan tí ó kà tí ó fi wá gbàdúrà ẹ gbàdúrà dáadáa tílẹ̀ bá fi wá tú ẹ fi bíbélì ẹ fi rọrí ìrankíran tí ọlọ́run bá ti fi hàn yín bí ẹ bá ṣe jí báyìí má jẹ́ kó pẹ́ o ẹ wá sọ fún mi kí olúwa kó wà pẹ̀lú yín báyìí ni olúwa àwọn ọmọ ogun wí. Ah! mo fi sùúrù dúró dáadáa tó ṣe àdúrà rẹ ìdúró ẹni ó dúró dọ̀là ń Àrẹ̀mọ. This, this include me again. Oh my God. Man, this whole place is so scary. How you can take this rubbish any longer? Oh my god! Oh! So being so scary! get that shit. Okay, let me get it. Risha Rimu or what? Kind of funny. Oh my god. What's this? Oh my. So this old shit is real like freaking real. Oh my god. What's this? in fact i am so so scared to sleep these days because of these nightmares <laughs> so you came all the way to this place because of this sure <laughs> kábíyèsí rẹ I say you go a máa lower feli feli. sorry what's that. <laughs> not to worry you can't understand. Don't worry. We'll find a solution to this. A solution? Yes, there will be a solution to this. No problem, but I just want you to make whatever you want to do. I just want you to make it very snappy because I really can't take this shit any longer. <laughs> oh, Richard, abiyamọ tòótọ́ òrìṣà tí ń nu omijé kúrò lójú àkàn Janet. Yeah. We need to make a trip somewhere. A trip? Yes, we need to travel somewhere. Is that the solution? Yes, I believe it will be the solution. Uh, Mr. Olamide, kò sí problem ọba ẹ̀ka dúpẹ́ fọlọ́run ẹ kàn try kẹka gbogbo verses tí pásítọ̀ ní kẹka yẹn sókèdè ló bọ́ ṣe ní kẹ lò ẹ̀yin fúnra yẹn rí wípé rere ni olúwa. ẹ ṣe gan mo appreciate ọlọ́run nífẹ̀ẹ́ iná sílẹ̀ o agbára ọlọ́run iṣẹ́ yóò ní díṣẹ́ ẹ̀yin náà dr tunu ẹ ní ṣiṣẹ́ ṣe o. àmì <laughs> àmì jésù ìtọ́pẹ́ um, mr lamide it is well with you. gẹ́gẹ́ mi sọ ṣáájú suicide is not the best option for you ṣẹgbọn kẹ take care the lord will be with you. ẹ ṣe gan mo dúpẹ́ o ọlọ́run ló lọ pa. wàá kó èmi nìkan ṣoṣo nínú ilé yìí inú ilé tó yẹ pé gbogbo wa pọ̀ gan tá a máa ń káàkiri tá a máa. Hmm, no no no no mr olamide kò kó ẹ̀yin nìkan ṣé ń gbọ́ mi ó kó ẹ̀yin àti ọlọ́run meanwhile one who with god is majority so ẹ má bẹ̀rù ṣọgbọ́. ẹ ṣe ọlọ́run ló lọ pa ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe gan àwa ti ẹ ṣe gan thank you very much ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ ṣe gan o. tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lójú àwọn ọ̀tá mi ìwọ́dà òróró lé mi lórí aago mi sì kan àkóso sílẹ̀ nítòótọ́ ire àti àánú yóò máa tẹ̀lé mi lẹ́yìn lọ́jọ́ ayé mi gbogbo èmi sì máa gbélé olúwa láé àti láé àmín praise the lord hallelujah hmm. broda olamide ìrántí àfihàn yìí ó jẹ́ ohun tí ọlọ́run fẹ́ kí ẹ ṣe ṣe é rí ilé kan tó kù tí bàbá yín ní tí í ṣe ilé bàbá yín ẹ wò ó lẹ́yìn tí ẹ bá tà á kí ẹ sì kó gbogbo owó tí ẹ ta lé kí ẹ fi lọ tọrẹ àánú ẹ kò sì gbọ́dọ̀ yọ ohunkóhun kúrò nínú owó yìí tí ẹ bá ti ṣe léyìí ní ogún tán lógún bá parí. olùwàṣọ kì í ta ilé kan ṣoṣo tó kù nínú ilé bàbá mi. bẹ́ẹ̀ni. kí n kó gbogbo owó tí mo bá rí ń bẹ̀ kí n fi ṣe ìtọ́rẹ àwọn. bẹ́ẹ̀ni. nípa ṣíṣe yìí ogun tán ogun parí nínú ayé mi. bẹ́ẹ̀ni ó parí ṣé ẹ mọ̀ wípé ó parí ni jésù sọ lórí ìjà àgbélébù bí ènìyàn bá sì ti fi ohun tí ń ṣe ti késárì padà fún késárì ni òmìnira dé ogun àwa parí èyí ni ìtumọ̀ àlá yín tẹ́lá. bẹ́ẹ̀ni ogun parí kí a mọ̀ wípé ó parí ni jésù sọ lórí igi àgbélébù. lẹ́yìn eléyìí ẹ wàá bẹ̀rẹ̀ sí í rí àánú àtòrò ọ̀fẹ́ ọlọ́run gbà níwájú ọlọ́run. bẹ́ẹ̀ ni. a ní òmìnira a ní ìdáǹdè a sì bẹ̀rẹ̀ sí ní rí orí òfẹ́ gbà àti àánú níwájú ọlọ́run. òun ni ìtumọ̀ àlá tí ẹ lá. kí ọlọ́run kó wà pẹ̀lú yìí. àánú ni mo béèrè fún àánú ni mo béèrè àánú ni mo béèrè fún o ọlọ́run àánú ni mo béèrè àwíjàre màmá kọ́ o àánú ni mo béèrè àánú ni mo béèrè fún o àánú ni mo béèrè àánú ni mo béèrè fún o àánú ni mo béèrè ọ̀dà aláàbí àwíjàre ẹ̀rọ sà. jésù olúwa wa àmín lórúkọ jésù. àdúrà yẹn á gbà. àmín sà. ẹ ẹ ẹ ẹ ẹ. Wọ́n yẹ sí. Káàdì láyé. Pẹ̀lẹ́. Ìjà Alábìdé. Ẹ broda Alábìdé olórí ẹbí ni mo rí wọn lẹ láwọn àlejò bá fi mú wọn wá bá ní. Ah, ẹ gbọ́ sà um, uh, ṣé èmi ni mo náwó àlejò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, Mr. Adioni ah, wọ́n ti ṣe wàhálà púpọ̀ láti rí ẹ kí wọ́n tó wá rí mi ṣùgbọ́n nígbà tí wọ́n dọ́dọ̀ mi. Uh, tí wọ́n sọ pé wọ́n ní ọ̀rọ̀ pàtàkì tí wọ́n fẹ́ bá ẹ sọ òun ni mo ṣe mú wọn wá síbí. ẹ wá sá ẹ ẹ ní sá mi ò mọ yín sá. Um, I want to believe that you are Olamide Ayola. Of course, èmi ni Olamide sá. That's good, interesting. Um, Tẹ́ bá gbà mí láyè, ìtàn kékeré kan wà tí mo fẹ́ sọ fún yín láàrin ìṣẹ́jú díẹ̀. Ẹ sọ fún wa, ètùtù kẹwàá. <laughs> Okay, that is good. Um, níwọ̀n ọgbọ̀n ọdún that was about thirty years ago yes um, àwọn òyìnbó kan wà tí mò ń bá ṣiṣẹ́ nílùú Amẹ́ríkà um, ojú pọ́n wọn gidi gan nígbà náà they were looking for baby nígbà yẹn tí mo rí gbogbo hílà ìlò wọn mo wá suggest fún wọn pé kí wọ́n tẹ̀lé mi wá sí Africa Nàìjíríà ń bíbá nílùú wa ń bíbá pé solution máa wà sí problem wọn gbà ẹ́ wọ́n gbà sí mi lẹ́nu mo dẹ̀ mú ọ lọ sọ́dọ̀ ìyá rẹ̀ náà. wow this baby is cute. wow i'm so happy to witness this day please tell Mama that if my wife can be able to have the fruit of womb i'm gonna surprise this newborn baby out of future in fact I'm gonna give out half of my property to this newborn baby. If my wife is truly pregnant. Really? Yeah. Wow. Èmi náà wí ní sọ́kù. Nǹkan tí ọ̀gá mi ń try àti sọ ń sìn pé eh, inú ọ̀gá mi dùn gidi gan ni. Ọ̀gá mi ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tí ìyàwó òun bá fi inú ṣoyún lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ. Hmm, ó ní kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo nǹkan tóun ní pátá láyé lọ́hùn lòun máa pín sí méjì ìdá kan ń bọ̀ lọ́dọ̀ ọmọ rẹ̀. lọ́dọ̀ ọmọ tèmi. ẹ má wulẹ̀ gègé sẹ́yìn ìyàwó rẹ̀ ti finú ṣoyún ó sì máa fẹ̀yìn ẹ̀gbọ́n ọmọ pọ̀ ṣe ló jẹ́ owó ṣe. ṣé ẹ wá rí lẹ́yìn tí ìyá rẹ̀ mọ́ sọ̀rọ̀ tó ṣe gbogbo ohun tó ṣe fọ́gàmù oṣù yẹn báyìí ìyàwó ọ̀gá mi lóyún o bẹ́ẹ̀ ni kò pẹ́ kò jìnnà tí ìyàwó ọ̀gá mi fi ń ṣoyún ọmọ tí wọ́n wá bí ńgbà náà ò lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi her name is Janet ọ̀gá mi wá jẹ́ èèyàn kan tí kì í sọ̀rọ̀ kó má múṣẹ gbogbo nǹkan tí ọ̀gá mi ní ló sí méjì bó ṣe sọ òun máa ṣe bẹ́ẹ̀ náà ló ṣe gẹ́lẹ́. property tí ọ̀gá mi gbé òun ló wà lọ́wọ́ arábìnrin mi. ṣé ẹ wá rí ọmọkùnrin ọjọ́ náà tí wọ́n bí? <laughs> òun ni ọlámídé ayọ̀ọ́lá tó jókòó sí. kò tí ì wà tán síbẹ̀ o ọlámídé kò tán síbẹ̀ rárá torí wọn ò sọ dé àwọn ibì kọ̀ọ̀kan tí wọ́n ṣàlàyé fún mi arábìnrin Janet tó jókòó yìí àtòtílétọ̀ ni. ó ní never live in father's glory. Yeah, that is right. mọ́tò tí wọ́n nìyẹn. ó ní gbogbo property tí dáàdi òun ní all over the world ó ní ìwọ nìkan lòun fẹ́ kó ní dáàdi ẹ̀ ó ní mọ̀ lóríṣiríṣi country all over Europe Asia America gbogbo ẹ̀ ní mọ́ yẹn wà ó tún wá láwọn investment lóríṣiríṣi ní oil and gas everything ìdí nìyẹn tó fi wá decide pé gbogbo property yìí o òun ò fẹ́ bá ẹ pin rárá tí wọ́n nìkan tó ṣó ní gbogbo property tí bàbá wọn. hallelujah ọlọ́run tóbi brother alamide. Mr gbogbo property yẹn pátápátá document ẹ ló wà mí. take it take it. Ah. Praise the Lord! Ah. Yeah, Mr. Omde, congratulations. Ah! Brother Rabbi, praise the Lord! Ha! Kim nínú ọ̀rọ̀ ọlọ́run kì yóò lọ láìṣẹ ọ̀rọ̀ ọlọ́run sọ wípé èmi yóò ṣàánú fáwọn tèmi ó ṣàánú fún broda alámìdé ṣé ẹ wípé mo sọ fún yín pé tí ènìyàn bá ti gbé ìgbésẹ̀ tí ó tọ́ níwájú ọlọ́run oore ọ̀fẹ́ àti àánú ni yóò máa wọlé tọrú ẹni bẹ́ẹ̀ wo ọ̀nà tí ọlọ́run gbà yọ àwọn ayé ọ ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwa yíyọ ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolú ìwọ lolúwa àwa àwa yíyọ ọlọ́run wa àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lolú Jésù lolúwa. Sherere. this point in time ó yẹ kí inú ẹ máa dùn because nǹkan tí ò pa ẹ it has actually made you stronger it has actually defined you to be the kind of woman that you are right now. kò sí ẹ̀dá tí ò kí ń ṣubú láyé àdúrà tí ẹ̀dá máa máa gbà ni pé tóun bá ṣubú kóun dìde padà. ṣọ́ọ̀tì mọ̀ kó o ní pẹ́. ah ẹ má yẹ ká fojú sunkún mi sá ẹni tó bá gbórùn padà lápọ̀ tí ó sà ó ti rí kú yìí. tó bá kú sọ síjú ẹ̀ máa tún pa bó ṣe kí ni ó fi ọmọ mi wá sílẹ̀ fún mi. ọ̀rẹ́ ni ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ mi ni. ọ̀rẹ́ ní gbogbo wa nìyẹn. tá a bá tètè pẹ́ ka àrókò tó bá dàgbà fún apá òní ka o. oh gosh oh gosh kí ni ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀jẹ̀ fi kún gbogbo ọdún yàrá báyìí mo ṣàìpé ti pay for you personally. no of course we should take tó bá dẹ̀ pé nǹkan wọ́n ń ṣe ẹni tó fẹ́ sọ àti we should talk to us we are we are your friends. yóò ọ̀fíìsì ẹ̀dùn bá ìdádì ẹ̀ṣẹ̀ yọ ọ́. kí ni ìwọ mọ̀ tí wọ́n ń pè ní ṣẹ̀yẹ? ó ní àwọn ìrìn kan tá a gbọ́dọ̀ tọ̀ ọ̀nà tá a gbọ́dọ̀ tọ̀ tàbá kọ̀ táàrin àwọn ìrìn yẹn nígbà tá a wà láyé ó ṣeé ṣe ká má débi àlàáfíà. tó bá ok tí kíní ẹ bá tún gbé wọn kọ́kọ́ ní èèwọ̀ lára ń sìn tó dẹ̀ ní gbé bí ọ̀bẹ ló ká mọ́ lọ́wọ́ acid. sọ̀rọ̀ bẹ́ẹ̀. o tọrọ máa ń korò lára náà ọmọ yẹn lè gbé wọn lọ́la síkọ́ de gún. tó tó bá wọlé yẹn tó bá wọlé yẹn. aṣọ àti àwọ̀ mi ni kò jẹ́ kó mọ̀ pé lọ́wọ́ bá mi fà lọ́wọ́ ọmọ ẹ tó ń béèrè yìí ọmọ yẹn ti kú. what. àkọsílẹ̀ mi má jẹ́ kó jákọsílẹ̀ ibi. ta ló bá yọ mí kúrò nínú ìgbèkùn tí mo wà yìí ọmọ yìí ẹ báyà mi wọ́n tọ́jú ọmọ orúkọ ẹ. ẹni tí ó bá ti lọ club tí ó kì í play game àbí tí ó kì í ṣe ọmọ kò ráyé wá right. ọmọ kò ráyé wá o baby suffer kò ráyé wá. give me lamb chops. are we going to split the bill. it's not even up to hundred k and you want to split the bill ṣé wọ́n tún fẹ́ gbéyàwó sílé rẹ̀ ìwọlé di yìí ó lágídí tóró mo sọ fún ẹ pé pẹpẹ jẹ máa pọmọ tó bá ṣùtọ wọn ṣe mi wẹrẹ. ó fi ṣe disgrace mi ṣojú àwọn ọ̀rẹ́ mi lẹ́mi dábì bọ́dí rò pé marriage mi perfect ẹ̀ òtítọ́ ọmọ kò ná mi. Don't go over capable because I wouldn't want you to go embarrass me at times. You embarrass me already now. Come on. Lola fẹ́ ná. Happy birthday to you, my darling angel. Enough of all these shenanigans. Are you a child? Show more than any. Are you perfect? Tell Dami lóhùn, ṣé ìwọ go perfect fún rárá ẹ̀? I'm pretty, I'm hardworking. Why would you want me to settle for less? I'm ọkùnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, bí ọmọdé They need pampering. O ti di ẹlẹ́ẹ̀kẹrin tí same name yìí, o máa send five hundred thousand naira Wow. I don't understand. Sitting right before you is just like a dream come true for me. Oh. Trust me. Once your body counts, like. Ẹgbẹ́ mi sọ̀wọ́ ẹ̀gbọ́n rárá ni. Kí ló ṣe yín tẹ bàjẹ́ wọn òfin kan jó yín lẹ́nu ni? Àti wọn àti Tóyọ̀sí, you people are my children. Kò natural mọ́. You are a big fool, I swear. You're taking this too far. Happy birthday. Thank you so much. I can't wait for you to join the married gang. Love is beautiful when you're with the right person. Mm. I can't wait to have you. Yeah, I can't wait to have you too. Wèrè wo nìyẹn? Àkíbo ló máa sùn náà. Ọ̀dọ̀ mi ló máa sùn náà. How? How bí Why?